agbẹjọ́rò fẹ́mi fálànà agbẹjọ́rò fatima adésínà la fẹ́ bá sọ̀rọ̀ ma. ẹ jọ máa kí ló ṣẹlẹ̀ nínú ọjọ́ lónìí náà. ẹ ní last week nígbà tí àwọn prosecution parí kéèsì wọn tán tí wọ́n pìrìsẹ́ǹtì kéèsì wọn fún ilé ẹjọ́ àwọn agbẹjọ́rò olùjẹ́jọ́ àwọn defendant wọ́n sọ wípé ní àwọn fẹ́ enter ní no case submission against the ẹjọ́ ti prosecution ro àti àwọn ẹlẹ́rìí ẹ̀. kí ni ìtumọ̀ ló ti sọ̀rọ̀ yìí. ẹ̀hìn nǹkan náà kì í submission ni wípé ní gbogbo ẹ̀rí tí àwọn ọlọ́pàá àwọn ìjọba gbé wá sí ilé ẹjọ́ láti ensure wípé ní wọ́n prosecute àwọn defendants wípé ní ẹ̀rí tí wọ́n kó wá yẹn kò tó sùn wọn kò kún òsùn wọn tó fi máa dìtámì wípé ní ilé ẹjọ́ àwọn defendant ní ẹ̀tọ́ àti enter defence ìkan tó ń sọ ni wípé ní ẹjọ́ tí wọ́n rò wípé wọn àwọn defendant ò gbogbo lẹ́jọ́ tí prosecution rò àwọn defendant ò lẹ́jọ́ kankan tán máa rò because wọn make any case against wọn ìṣùmọ̀ no case submission nìyẹn pé ìgbà tán wọ́n á ṣèyẹn tán ni wọ́n á jọ wọ́n á dọ̀tí kálukú kọ ìwé ẹ̀ ránṣẹ́ sí ilé ẹjọ́ both the prosecution and the defend our defendant lawyer wọ́n dẹ̀ adopt ẹ̀ last day last court sitting day but ìgbà tán adopt ẹ̀ tán court wá àjọni ruling sí èmi ruling ìdájọ́ lórí ọ̀rọ̀ no case submission yẹn ni court wá àjọni sí èmi so ìgbà tí court wá àjọni ẹ̀ tí court wá deliver ruling ẹ̀ ní àárọ̀ yìí nǹkan tí court dẹ̀ sọ ni wípé ni pẹ̀lú gbogbo ohun tí àwọn gbọ́ ẹjọ́ tí olùjẹ́jọ́ ó rò nípa pé òun ò lẹ́jọ́ jẹ́ àwọn dẹ̀ rìvíwù gbogbo ẹjọ́ tí àwọn ọlọ́pàá rò nípa kéèsì yẹn àwọn rí wípé ní from the summary pẹ̀lú gbogbo kéèsì ẹ̀rí tó wà ní ilé ẹjọ́ àwọn ò sọ wípé ní wọ́n jẹ̀bi ẹjọ́ yẹn bọ̀ àwọn sọ wípé ní kán wá káwọn náà wá sọ títí tiwọn pé àwọn fẹ́ gbọ́ ọ̀rọ̀ láti ẹnu títí wọn adájọ́ dárúkọ òfin tó sọ pé ní all the all trend patent wípé ní wọ́n gbọ́dọ̀ gbọ́ títí wọn náà so èyí tí adájọ́ wa sọ lónìí pé ní kí àwọn náà wá ro ẹjọ́ títí sí wọn. àwọn wọ́n dẹ̀ sọ wípé ní àwọn ò sọ wípé ní wọ́n jẹ̀bi o àwọn ò dẹ̀ sọ wípé ní wọ́n jàre bọ̀ káwọn náà wá ro ẹjọ́ títí wọn. ìmọ̀ àtàlọ ẹ̀sìn lánàá ni agbẹjọ́rò àgbà Fẹ́mi Fálànà kọ ìwé sí ìjọba ìpínlẹ̀. ẹ bẹ́ẹ̀ ni wọ́n kọ ìwé sí wọn lẹ́tà sí wọn wípé ní kí wọ́n jẹ́ kí àwọn máa ṣáájú ọlọ́pàá lọ́ọ̀yà ọlọ́pàá lórí ìjẹ́jọ́ yìí àwọn ìjọba dẹ̀ sọ wípé ní àwọn ti gba ìwé wọn o àwọn ń ṣiṣẹ́ lọ lórí ẹ̀ bọ̀ wọn ò tí ì fún wa ní àpúrúvà lórí ẹ̀. ẹ ti máa ẹ wá aṣọ kí àǹfààní tó máa jẹ fún ẹjọ́ yìí tí àtàdàgbà kalẹ̀ fún mi fáwọn àgbà síwájú. ẹ ṣe rí i ní ọ́ndà òfin ilé wa òfin nàìjíríà offence tó bá téèyàn bá ti commit crime àbí offence kan against the government government ló máa ń dúró lórí ẹ̀. E gọ́fìmẹ̀ntì ló máa ń prosecute àwọn ẹni tí wọ́n tó bá commit offence but ìgbà míì àyè wà kí gọ́fìmẹ̀ntì fún lọ́ọ̀yà agbẹjọ́rò tí ò sí ní ọ́ndà wọn ní àyè láti prosecute on behalf of the government ìyẹn ìgbésẹ̀ tí ọ̀gá ní Fálànà ṣe láti rí wípé ní àwọn làwọn fẹ́ máa lídìí ọlọ́pàá lórí ọ̀rọ̀ kéèsì yẹn bọ̀ wọ́n lè lídìí ọlọ́pàá láyé ṣe wípé ní ìjọba ti fún wọn ní àṣẹ láti ṣe. So, ẹṣẹgbọn ni ẹṣẹgbọn. tó fún àǹfààní àwọn tí wọ́n ṣe ń darapọ̀ mọ́ wa ṣe kan ní ibi tí yorùbá ẹkún wo níbi tá a ti wà ní ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ ọ̀ṣun níbi tí wọ́n ti ń gbọ́ ẹjọ́ nípa ikú arákùnrin timothy àdégòkè ní báyìí wọ́n ti sún ẹjọ́ náà sí ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù tó ń bọ̀ láti fún àwọn afurasí náà ní àǹfààní láti fún àwọn agbẹjọ́rò àwọn afurasí méjèèjì ní àǹfààní láti wá wí tẹ̀lé wọn. ní báyìí wọ́n ti wá sọ pé àwọn afurasí náà ṣì máa wà ní ọgbà ẹ̀wọ̀n títí tí ẹjọ́ náà a sì máa tẹ̀síwájú. láti ti wà ní ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ọ̀ṣun a ṣe wí sí kí àwọn afurasí náà bọ́ síta láti máa lọ. pàǹfààní àwọn tí wọ́n ṣẹ̀ ń darapọ̀ mọ́ra agbẹjọ́rò tó bá láti Fẹ́mi Fálànà tìǹbà láìpẹ́ bá sọ̀rọ̀ tán tí orúkọ wọn jẹ́ Fatima Adésínà tí wọ́n sì ti ṣàlàyé ibi tí ẹjọ́ náà dé síbi tó ń lọ wọ́n jẹ́ kó yé wa pé ilé ẹjọ́ ti sọ pé kí ẹjọ́ náà kó tẹ̀síwájú kí àwọn agbẹjọ́rò àwọn afurasí náà sì wá sí ilé ẹjọ́ ní oṣù tó ń bọ̀ láti wá owó tẹ̀lé wọn sí ilé ẹjọ́. adájọ́ adépèlé odò ní pé àwọn ẹ̀rí tí wọ́n mú wá sí ilé ẹjọ́ ó wúwo púpọ̀ púpọ̀ ju káwọn ní pé kò sí ẹjọ́ náà ju káwọn tiẹ̀ wá ní pé káwọn tiẹ̀ wá da ẹjọ́ nù torí màtá wọn kà àwọn ẹ̀rí náà pọ̀ nítorí ìdí èyí wọ́n wá fún àwọn àwọn agbẹjọ́rò afurasí náà ní àǹfààní láti wá wí jẹnu wọn ní oṣù tó ń bọ̀ bí ó ṣe ń lọ ní ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun.